إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من ياره الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ربنا صل وسلم وبارك على عبدك ورسولك محمد كما صليت ورحمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد أما بعد فيا أيها المؤمنون عباد الله أوصيكم ونفسي بتقوى الله جل وعلا يقول الله تبارك وتعالى في محكم التنزيل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فاعلموا رحمكم الله جميعاً أن التقوى لا تدخل في شأن إلا زانته ولا تخرج من شأن إلا شانته عباد الله فبالتقوى ينال المرء منالا وبالتقوى تنفرج القرب وبالتقوى تتيسر الأمور يقول الله سبحانه في القرآن الحكيم ومن يتق الله يجعل له من أمره يسرا وفي آية أخرى ومن يتق الله يكفر عن سيئاته ويعظم له أجرا وفي آية أخرى ومن يتق الله ومن يتق الله يجعل له من أمره يسرا adúpẹ́ fọ́lọ́run atọ́rọ kí ọlọ́run ìgẹ́ ọlọ́run fún wa Muhammad ìkẹ́ ọlọ́run àti ìgẹ́ ọlọ́run tí a tọrọ fún ọlọ́run jọ bára alẹ́ ẹ̀ kọ́ bá àwọn sàhábà rẹ̀ kọ́ wá bá gbogbo àwọn tó bá wọn pẹ̀lú dáadáa ọlọ́run àwọn náà ọba ọlá kọ́ sàwọn náà iṣẹ́ ìwà ọ̀rọ̀ ìrìn ìṣesí téèyàn ọba kò fi rọ̀ ìkẹ́ ìgẹ̀ náà gbogbo àwọn tí ó wà lẹ́yìn tiwọn náà ọlọ́run jẹ́ ọkàn wọn lópin ìgbà tí wọ́n bá wà lórí dáadáa àti déédéé kọ́mọ wa lọ bẹ́ẹ̀ títí dojú ẹ̀san ìbádàlá àkọ́kọ́ kútùbà dínì òun ni pé ọlọ́run ẹ jẹ́ ọlọ́run bí tí ń bá yín sọ́hun náà lèmi náà ń bára mi sọ ìbádàlá kí ni ń jẹ́ bẹ̀rù ọlọ́run gangan ìtí ń jẹ́ bẹ̀rù ọlọ́run ni tí èyí ó ṣe tí ó gbé èèyàn jìnnà síná ọlọ́run tí ó sún èèyàn mọ́ àlìjẹ́nà ọlọ́run ìtí ń jẹ́ bẹ̀rù ọlọ́run ìtumọ̀ ẹ̀ òun ni pé gbogbo àṣẹ tọ́lọ́run ọba bá pa wá ẹsẹ̀ yìí ẹsẹ̀ yìí ẹsẹ̀ yìí á ṣe é bí pa wá bá ti ká ma ìṣe é bí kọ́ bá ti kámọ̀ yẹn ní túmọ̀ bá bẹ̀rù ọlọ́run gbogbo ntọ́nà bá wá pàkíyèsí wa sí pé ẹ má ṣe yìí ẹ má ṣe yìí ká jìnà sí tefetefe èyí pé òun bẹ̀rù ẹnìkan kẹ́ni ìyẹn ọba sọ̀rọ̀ kẹ́nu ẹni ìyẹn ọmọka tọ́ba dípọ̀ ọlọ́ọ̀ bẹ̀rù ìyẹn ẹnu rẹ̀ ọ̀ka ẹnu ẹni tọ́ bẹ̀rù ọ̀ka ọ̀ǹtàn ni ọ̀bẹ̀rù ẹ̀ bí èèyàn bá bẹ̀rù èèyàn pé à lápájá ní í ṣe é tí bẹ̀rù ẹ bá wà lẹ́mí ẹ nítorí ó sì ń ó sì àmọ́ tí ọba sí bẹ̀rù ẹ lẹ́mí ẹ ó ní ọ síbi lágbájá lórí ti àbí ìbá sí gan hàn yanjú ẹ ọ̀bẹ̀rù ẹnu níjọ́ tó ọba ti mọ̀ pọ́lọ́ lè fi ọ́ dára ó lè fi ọ́ síná ó lè fìyà jẹ ọ́ ó sì lè sí ọlọ́mọ àdìjẹ́ náà ìbẹ̀rù ẹ ó wà lẹ́mí ẹ tí bẹ̀rù ẹ bá wà wà lẹ́mí ẹ ìtọ́ba ní kó o ṣe ó ṣe torí sábà kọ́ ọmọ fìyà jẹ ọ́ ìtọ́ba sì ní kọ́ ọmọ ṣe òní dé díẹ̀ torí sábà kò lè rí kẹrẹ ìbádàlá ìjábẹ̀rù ọlọ́run o ìbẹ̀rù ọlọ́run ni gbogbo ń tọ́pa wá láṣẹ ká sí i ìbẹ̀rù ọlọ́run ni tó kìlọ̀ fún wa ká jìnà sí i ló fi já sí pé ìtẹ̀láṣẹ ọlọ́run ìjìnà sí ń tọ́lọ̀ ń kọ́ ọlọ́run èéfì báyàn ṣeré tọrọ mọ̀ pé ń gbà míì ìmánì lè jòkó sẹ́mi èèyàn síbẹ̀ bẹ́ẹ̀ tí ọmọ ṣe síbẹ̀ bẹ́ẹ̀ tí ó ṣe ń tọ́lọ̀ ní ọmọ ṣe àbí yóò mọ yóò pa ntọ́lọ̀ ní ó ṣe yóò kó nu ìmánì wọn kà máa lọlẹ̀ ni lọ́lọ́run fi ń pàkíyèsí pé yà yọ lẹ̀ dínà àmànù ẹ̀yin mùmínì ìtẹ̀kùlà ẹ̀bẹ̀rù mi ìtumọ̀ ẹni pé bẹ́ẹ̀ bá ní ìmánì tán ẹ máa tẹ̀ láṣẹ mi ẹ kàn má jẹ́ ìmánì ojú kó sì yín lẹ̀mí láì ní tẹ̀ láṣẹ bẹ́ẹ̀ bá ní ìmánì tán tí ń bá kọ́ ẹ má dédí ẹ ẹ kàn má pa ẹ jẹ́ mùmínì kẹ́ ẹ máa ṣe tí mo bá kọ́ lọ́lọ́run fi pé yà yọ lẹ̀ dínà àmànù ẹ̀yin haqqa tuqati ìpamọ́ tààrà ni o wala tamutunna illa wa antum muslimun ẹ̀ sì gbọ́dọ̀ jáde láyé eré pé ń gba tí ń bá fẹ́ ní kẹ́ ẹ̀ dúró lérí eré pé ẹ̀kọ́ tí ń bá kọ́ ní kẹ́ ẹ̀ wà fẹ́ tó jáde láyé ìbádàlá ṣe rí ìbẹ̀rù ọlọ́run tá à ń sọ̀rọ̀ rẹ̀ yẹn ṣe é mà pa analyse ẹ̀ báwọn òfin ọlọ́run tó ní àṣẹ àti tó ní ká má ṣe ní jẹ́ ìbẹ̀rù ọlọ́run èyí ò ní máa lòfin ọlọ́run sí nǹkan kan kọ́mọ́tò ibi ẹ bá rí tán bá dàrú wọn yọ owó òfin ọlọ́run kó ń bẹ̀ ni gbogbo ibi ẹ bá rí tí bá ń dàrú wọn ò fi òfin ọlọ́run tó níbi ń dàrú ìtumọ̀ ẹ̀ ni pé wọ́n fìbẹ̀rù ọlọ́run tó ló fi dàrú ibi ẹ bá rí tí bá ń tò òfin ọlọ́run ni wọ́n lò sí ní fi ń tò ayé ò lè tò ẹbí ò lè tò ìlú ò lè da àfi ká ṣe pẹ̀lú tẹ́kọ̀ọ́ ìtàwé ọlọ́run pẹ̀lú tẹ́kọ̀ọ́ ni pé ká mú òfin ọlọ́run ìtọ́ bá kù díẹ̀ káàtó tí ó tó àìbẹ̀rù ọlọ́run ni òjò tó sọ́ra ayé rẹ tó fi ọ́ da ìgbésí ayé rẹ tó fi ọ́ da lọ́ọ́ tó pẹ̀lú bẹ̀rù ọlọ́run lọ́ba mi sọ pé àmọ́ yẹ la ẹni bá bẹ̀rù ọlọ́run yẹ jẹ́ aláwo min amrihi yusuf àwọn tó ọ̀rọ̀ rẹ̀ ìbádàlá èyí ń jẹ́ ọ̀rọ̀ mi ní kútùbà àtàkọ́kọ́ wa muhammad siwa. Ah, àwọn àfáà wádìí lérí pé islam gangan kí ló wá ṣe gan kí nìdí gan tọ́lọ̀ fi gbé islam kalẹ̀ wọ́n rí i pé islam fẹ́ dáàbò bo nǹkan márùn-ún márààrún ní islam torí ẹ̀ wá bẹ́ẹ̀ bá sì wo márààrún ó ti kó gbogbo ohun tí ń jẹ́ gbèsè ayé ọmọ ènìyàn sínú pátá ẹ̀sìn jẹ́ kan bẹ́ẹ̀ dúkìá jẹ́ kan bẹ́ẹ̀ ọmọlúwàbí jẹ́ kan bẹ́ẹ̀ làákàyè jẹ́ kan bẹ́ẹ̀ ṣe rí ìtawá fẹ́ sọ̀rọ̀ pẹ̀ lẹ́ni ọ̀rọ̀ làákàyè la fẹ́ sọ Islam ó dáàbò bo làákàyè ọmọ èèyàn sẹ́rẹ́ ni làákàyè bá ti yẹ fún ìsìláàmù gan ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀ gan ẹni làákàyè bá ti yẹ ìsìláàmù gan yọ̀ndẹ̀ ẹ̀rọ eh, ní zanabi wa Muhammad tó nílò fi alqalam an thalatha ó ṣe dá o kò ṣe dá o ó ṣe sí àlìjẹ́ náà ó ṣe sí ọmọ náà o yọ́wọ́ agbàwé jẹ́ àlìkẹ́ àmọ́ yọ́ sàkáǹtì wọ́n yọ àwọn láàrin wọn èèyàn mẹ́ta wọ́n yọ kó ẹni yọ ẹni ó ọmọ èké tí ìbàlágà gbogbo tó bá ṣe wọn níbi ẹ̀kẹta ẹni làákàyè yẹ tó ya wèrè wọn ní wọn pààyàn wọn níta lọ́pàá wọn ní wèrè lọ́pàá oníkéèsì lọ́dọ̀ ìjọba gan lọ́dọ̀ ọlọ́run gan <laughs> ìwọ lọ́wọ́ yàgò tó ní jẹ́ ọ̀pá ọ̀ bí wọ́n mọ́ wèrè tó pààyàn wọn tó sọ́ọ́lẹ̀ wọn máa lọ tọ́jú ẹ̀ ní ṣe ìmọ̀pẹ́ni tó ń làákàyè tó bá pààyàn wọn pa padà àbíkọ́sán díyà bí wèrè bá pààyàn ń lọ rẹ̀ wọ́n máa tọ́jú ẹ̀ ní bẹ́ẹ̀ni máa rìn lẹ́gbẹ̀rẹ̀ ní wíwèrè bá ti nílẹ̀ wọ́n wá ní pé ṣéwèrè yìí wá lẹ lóko ní àwọn alẹ lóko tí èkú ní àná ẹlẹgba ní òní à sẹ́yìn òrí pé wèrè ní kí ni wọ́n wọlé tí ọdọ òrùn ní fíńkì ọmọlẹ̀ ó ṣe sì náà sí fún ọgbà yóò sí fún wọ́n wá ní wọ́n ń pèrè ogun yẹn lọ kí irun jẹ́ máa wá ní à ọkùnrin kẹ́jọ kó dá mẹ́kọ̀ọ́ bí wá ní à ṣe bí wèrè ní wọ́n òbí irun tẹ̀tẹ̀lẹ̀ wọn ò bí nínú kí ló wà tí wọn fẹ́ fi fọlọ́dọ̀ ọlọ́run kọ́dà tó fò lábẹ́ omi lọ́dún èèyàn gan ó fò lọ́dọ̀ ìjọba gan ó fò wọn lọ́mọ ìjọba ní. làákàyè rẹ̀ yé kò sí làákàyè bẹ́ẹ̀ mọ́ ẹ rí i pé pàtàkì làákàyè ò kéré nínú nínú ọmọ èèyàn tí ìgbó orí tó ń jẹ èèyàn làákàyè lọ́wọ́ lára ẹ̀ ojú rẹ̀ yẹn ò wúlò imú rẹ̀ ẹsẹ̀ rẹ̀ ò ẹnu rẹgbọ òwúlò gbogbo ọ̀rọ̀ rẹ òwúlò tí a bá yọ làákà ìbò mẹ tí a bá ti yọ làákà ìbò sí kankan mọ́ nínú iṣẹ́ islam wá dáàbò bò gángan làákà ìjẹ kanu márùn làákà ìjẹ kanu márùn ló fi jásí pé ẹni làákà yẹ bá yẹ kò nítumọ̀ nínú ẹ̀sìn kọ́lá kò nítumọ̀ nínú ayé ìbẹ̀ bí aláìsí kíni bàdàlá ẹ dákun ṣe é mọ̀ pọ́ bá wá gbé ṣẹ̀rí àkálẹ̀ tó wá sí pọ̀ kan nínú márùn-ún tí sẹ̀ríà wá ṣiṣẹ́ lérí ẹ̀ òun lè làákàyè ẹ dákun sẹ̀ríà ń pè àbí òpè ẹni tí ó ní làákàyè lára òyìn ẹ̀ bá ti ròyìn ẹ̀ yìí nísì ta ló wù kó ń wá condition kárọ̀fìn kan kárọ̀pà kan kárẹ́sì kan tó wá jásí pé tẹ́sì yẹn mójútó ìwé òfin tọ́ba yẹn sọ̀kalẹ̀ lérí ilẹ̀ fún wa òun ni pé bẹ́ẹ̀ ti mójútó làákàyè tí ò ní sẹ́kẹ́ni tí ò ní yẹ ẹ̀sìn ní àbẹ́sẹ̀ kọjá mọ́ ibadallah ọ̀rọ̀ kí làákà yọ yé kìí sàwàdà gbọ́dọ̀ bẹ́ẹ̀ sọ̀fin náà Al-Kùránì ní òfin tó ṣe ni pé ẹ gbọ́dọ̀ mutí innamal khamru wal maisiru wal ansabu wal azlamu rijsun min amali kí ni wọ́n fi ṣe number one innamal khamru ọtí ṣe é mọ̀ pé tí a kọ́ dákọ̀ ọ̀hún ìtumọ̀ ẹni pọ́ lágbàá ju yìí tó ṣe kí ni tó kù lọ. ọlọ́run wa ní ríjìsùn ìdọ̀tí lásán ni min amali ṣèitán ṣèitán ní ìran mi ṣe fẹ́jìdá ní gúrù ẹ jìnà sọ́tí. tẹ́ ẹ bá lọ wo pàtàkì tí ń bẹ nídìí ọtí tí wọ́n fi ní àjìnà sí ìyẹ̀ làákàyè. èmi ọ̀rẹ́ mi tó mu títán tó báláǹsì rí kọ́dà bó ti wọ̀ ọ́ la ti dẹ̀jẹ̀ rẹ̀ tọ́ba tó tán mu yóò tó tọ́ pa ìbádàlá ṣẹ̀ríà Islam ọwọ́ sọtíléwọ̀ nítorí kọ́mọ̀ yìí làákà yìí wá kọ́mọ̀ dọ̀pọ̀lọ́ wa rú ìbádàlá àwọn sálàfù sọ̀lẹ̀ níbi wọ́n sá fún ọ̀rọ̀ kí làákà yìí ọ̀yẹ̀ dé ibi wọ́n sá fún ọ̀rọ̀ kí làákà yìí ọ̀yẹ̀ ibi wọ́n sá fún dé tí wọ́n sì pa òfin ọlọ́run níbi pé làákà yìí mi tọ́ba mi ní sọ́ọ́ ẹnìkan ò lè fi bá ń ṣeré kí n gbà Urwatu ibn Zubair ọ̀rẹ́ ààrẹ yẹn pọ̀ ẹsẹ̀ òsì ẹ̀ báyìí ní ń jẹrà Urwatu ibn Zubair ẹsẹ̀ òsì ẹ̀ ń jẹrà wọ́n á bẹ̀rẹ̀ sí wo ẹsẹ̀ yìí wọ́n ń tọ́jú ẹ̀ àti wíwò àti ìjọ́dú kò bá ọwọ́ aṣọ fún Urwatu ibn Zubair wọ́n lọ gbé dókítà káwá dókítà yìí wá sọ fún pé ibi tẹ́sẹ̀ yìí jẹrà dé yìí kò sí ń tó kù mọ́ ju ká gé e lọ á gé ẹsẹ̀ yìí ni tá a bá fẹ́ kọ́ ba èyí tó kù náà jẹ́ ó lọ́ọ́ fún mùsùlùmí ní tẹ́lẹ̀ bá gé kò sí láì bí ẹ gé dókítà yìí wá sọ fún pé àwọn òfin olóògùn kan oògùn táwọn òfin yìí yóò pa làákàyè rẹ tó bá ti pa làákàyè rẹ táwọn ó fi gé ẹsẹ̀ yẹn táwọn ò ní mọ̀ nígbà tí mùsùlùmí sọ fún wa pé ah nínú tí ìṣẹ̀lẹ̀ àsìláàmù wa dáàbòbò ni làákàyè mi wà ẹ̀yìn ọ̀wà pa ah, èmi faramọ́kẹ́ pa làákàyè mi kọ́ yẹ lásìkò tẹ́ fi gé ẹsẹ̀ mi tán bẹ́ẹ̀ bá lè gé bẹ́ẹ̀ ní yẹ làákàyè mi ẹ wá dì ẹ wo bi tí àwọn sálàf tí wọ́n sá fún tí ó wọn jẹ́ dé torí pọ́lọ̀ ní ríjí sún ní àmàlẹ́ ìṣẹ̀ ìbọ́ ní fọ́jú tẹnìbù ó sì gbà pé kí wọ́n máa gé òun lẹ́sẹ̀ láì ní dírọ́ọ̀gì òun ẹ dákun tí wọ́n bá fi abẹ́rẹ́ gún wa lábá ìbílẹ̀ akáyí bá ń bẹ lára ibo láti máa gbọ́ gbogbo ara ni torí làákàyí wà ń bẹ la fi ń fi lè fábẹ́rẹ́ gún wa lára kí wọ́n wá ní wọ́n fẹ́ da ayùn bọ́ bí kí wọ́n máa yàn wọ́n báyìí kí wọ́n sì má pa làákàyí yẹn bó nira ìwọ́n ti pọ̀ tó. òrùwọ́ ti kúrò síbẹ̀ kọ̀ fara mọ́ kí wọ́n tọ́sí wọ́n wá ní sọ farama kági láì nílò ó lòun farama wọ́n sì gbé kíní tán fi ń gé wá ó sì farabalẹ̀ bí wọ́n ti wá ń gé kíní ń jáde lẹ́nu ẹ̀ àdìkà wọ́n fi gé ẹsẹ̀ yẹn tán nígbà wọ́n sì gé ẹsẹ̀ yẹn tán kí lè tán kọ̀ lé ó ní la'in akhasta laqad abqaita bí wọ́n ọlọ́run tọ́ ọ bá gbẹ yìí tí wọ́n gé dànù yìí ṣé báwọn kan lọ sẹ́kù sí mi láàyè àṣebẹ́sẹ̀ sí wọ́n gé ọ̀tún wà ń bẹ́ẹ̀ ọwọ́ ọ̀tún wa òun sì wà lákàyè sí wa ara wa bọ́ ọba gbà yìí tí wọ́n gé lọ yìí ṣé bí yòókù sẹ́kù tọ́ bá wà gba gbogbo ẹ̀gán ta ni ó bì wọ́n lọ́wọ́ ṣé ẹ mọ̀ pé wọ́n ti fún oṣù bẹ́ẹ̀ bí wọ́n ti gé ẹsẹ̀ yẹn jọ yẹn kò ló kankan ọ̀farabalẹ̀ wọ́n gé ni ǹjẹ́ kí ló dé olówó ọ̀fẹ́ kíkẹ́ kọ́ tábà lákàyè òun tọ́lọ́ nìkan kó lọ sí lákàyè òun ṣé ẹ mọ̀ pé ní tí ìnira àwọn balẹ̀ tán náà tí ò lo nǹkan tó jésù tí ń ké lójúmọ́ ọ̀bọ̀lọ́wọ́ rẹ̀ ìbádàlá lónìí tá a wà yìí ìsẹ̀mí tá ń ṣe lọ́wọ́lọ́wọ́ ọgọ́rọ̀ mùsùlùmí lónìí ó ti dọ̀mùtí láì màpọ́mùtí nù wọ́n ti di ọ̀mùtí láì màpọ́mùtí làwọn tẹ́ bá wá wà ní ti torí ẹ̀ dọ̀mùtí ìjọba ìjọba ní ẹlòmí olóhun lógun jẹ̀díjẹ̀dí ẹlòmí olóhùn lógun ọ̀pá èyí ẹlòmí olóhùn ń ṣàgbo ibà àwọn tí wọ́n ń ṣe àwọn àgbo yìí jáde wọ́n wá pọ̀ ń ta gan wọ́n lè ní pakuru mọ́ wọ́n lè ní gbé sókè wọ́n lè ní bá ń gbé gbogbo àwọn tí wọ́n ń ta ń ta yìí pátápátá ọtí ni wọ́n fi ṣe gbogbo ẹ̀ ọwọ́ adébi pé ọ sálámà sí yẹn tó rí mùsùlùmí báyìí láàárọ̀ salamu alaikum salamu alaikum yóò ọ ẹnu rẹ̀ ọmọ àbúsù tó bá ẹnu ni yóò wọ́n mú tí o ẹnu yìí sí wọ́n bá yìí àgbèrò kò rí ẹ̀rọ mú o kò yẹ yóò gbogbo àwọn ń sọ fún yín dáadáa mùsùlùmí ẹ bá ṣe rí tọ́ba mi bá ṣe léèwọ̀ mùsùlùmí ò ní níwòsàn bẹ́ẹ̀ o ọ̀rọ̀ méjì lọ̀rọ̀ ń túmọ̀ tí ọba yí ọ jẹ́ ń ṣàlàyé ìkíní kejì fún ọ tọ́ ọba lo ń tọ́lọ̀ ń pè léèwọ̀ kò ní jẹ́ fún ọ ìtumọ̀ ẹni pé ímẹ́ni wà lára rẹ ímẹ́ni yóò jẹ́ èèwọ̀ yóò ṣiṣẹ́ tó yẹ kó sí ìtumọ̀ kejì tọ́ ọba wa lò tó ń pẹ̀lẹ́ mùsùlùmí tọ́ wa ṣiṣẹ́ tó yẹ kó ṣe fún ọ lọ́ọ́ fura torí ànábì ní kíní wò ní wu umar musa tí o sì wá ní umar ànábì mọ́ṣá. ànábì ní nǹkan yẹn ò lè wọ umar tó musa nítorí bá fi wò wọ́ sàn tí o sì sẹ́kù nínú tọ́lá ànábì ò ní kúrò ìwọ ní kọ́ sẹ́kì ara bàbá ṣe rí àwọn tẹ̀ mú yìí tẹ̀lé ń sógun jẹ̀dí yìí tẹ́lẹ̀ zogun ọ̀pẹ yìí tẹ́lẹ̀ zogun náà tẹ́ ní àgbónú ni tẹ́ǹpẹ́ lágbo tẹ́ǹpẹ́ wọn àpè mí lálé gbogbo tẹ́ ní èpè tó bá ti bá ti ní ìwọ̀ nínú Islam kọ̀ǹdíṣàn kan ò lè gbé ọmú tí o nítorí ti mú iskar kí là ń pè ní iskar èyí lè yí ọpọlọ padà kọ̀dẹ̀ síbẹ̀ yìí ó ti mú kí òun bó ṣe fìí díẹ̀ méjì ojú rẹ̀ ó fi torí ní a bá ti fọtí sí i yóò ṣiṣẹ́ tí ọtí ń ṣe sọ́ra rẹ ti ń lé òun náà ọtí ní lágbára lára rẹ kò sí nǹkan kan ọtí náà ní ń pa ọ́ sí nǹkan mi bẹ́ẹ̀ ìbádàlá sẹ́ẹ̀rí ẹ̀ lọ sọ́ra wọ́n máa ń pe ọtí lóko kàtẹ́ gbogbo tó bá ti lọ́tí nú wọ́n ń lóko kàtẹ́ wọ́n ní alhamuru miftahu kullu shar ọtí òun ni miftahu kulli shar kọ́kọ́rọ́ ọmọ fẹ́ sí gbogbo ilẹ̀kùn aburú ọtí ni ẹ wò ó báwọn èèyàn bá fẹ́ jà tọ́bá jẹ́ fún ní tìjú ni ìtí ọkọ̀ lọ sí yọ́lọ̀ sí kíni yọ́lọ̀ mutí yóò ní mo fẹ́ fa wálálẹ́ ìlú di mutí torí tọ́bá ti mutí èyí ìtìjú sì kí yọ lọ ẹlòmí fẹ́ báyàwó ẹ̀jà gangan ojúmọ́ láti gbé àkẹ́ ah, máa gbọ́ fún mọ̀ pariwo ládùúgbò níjọ́ tí ọba fàtẹ̀gbẹ̀ yóò mú tí tó wọlé yóò ní wò mo ti rẹ torí kí n lè bọ́ fà á tọ́lá burú ló fẹ́ ṣe tí ọba mu ti aburú wò ṣeṣe kí ni kò ṣeṣe ajá sí pé aburú ní sílẹ̀ fún gbogbo ìbàjẹ́ bí mo ti wà lé ní mímbà rí ilé ni àfa àwọn àgbà Uthman ibn Affan ọ wà lérí mímbà rí báyìí ìjọ kan ìwọ́n ń kìlọ̀ sí fáwọn èèyàn ìwọ́n ń sọ fún wọn pé ọtí o gbogbo ìbàjẹ́ téèyàn ọba lè ṣe tọ́ba ti rẹ yóò ṣe tọ́ba ti yó yóò ṣe ẹ dákun ní bá dákọ tí gbogbo tí ń ṣiṣẹ́ ọtí ní ń kó papọ̀ ẹ má lérò pé ọtí tiẹ̀ kàn ń dààmú lásán nínú tí ń ṣiṣẹ́ ọtí tí mò ń sọ kókè wà ńbẹ̀ o iṣẹ́ ọtí lòun náà tí ó burú jọ ti gan lọ nínú tí ń ṣiṣẹ́ ọtí tí mò ń sọ ẹ̀rọyìn wà ńbẹ̀ o ẹ̀rọyìn burú ju kókè lọ o nínú tí ń ṣiṣẹ́ ọtí tí mò ń sọ bíà wà ńbẹ̀ o nínú tí ń ṣiṣẹ́ ọtí tí mò ń sọ ẹlòmíì ọ̀fà kókè kọ̀fà ẹ̀rọyìn sálángà tó gbọ́ tó gbé mú sí lọ́fà bí ọwọ́ gbogbo ntí ń bá tẹ́ ń pọpọlọ tí yóò mú tán tí ò ní ma bí ọ wà má mọ̀ ń bọ̀ látàbí ẹ̀kúta jẹ́ òní mo dé sango láàbò ní sango ọdún bọ̀ láàrin títí báyìí gbogbo mọ́tò yíyà fún wọ́n dá akọ́ tó mọ̀ yìí mọ́ wọ́n ló ti mú tramadol wọ́n ló ti mú tramadol anybody yíyà fún ni nígbà tó yá lọ fasọ ya má rẹ̀ lọ́rùn nígbà yá lọ bọ́ sókòtò nígbà yá ní ilé àwọn obìnrin kí gbogbo sango dàrú yóò fọ ọmọlúwàbí tí ń lé àwọn obìnrin káàkiri wọn ló ti mú tramadol ni sịrị gbogbo ọ̀ràn tí ń bá ń serú sẹ́wọ̀n ní ń pè lọ́tí wọ́n rò pé gbogbo lásán ti ń mu ní para ní pàyà títì ní ń wí gbogbo tí máa serú sẹ́yẹn ọtí ní ń pè bí ní ń bá yín sọ̀rọ̀ àbáwọ̀ òun ni miftahu kulli shar gbogbo lẹ̀kùn aburú tẹ́ ẹ bá sí tẹ́ ẹ bá ti rí sí tẹ́ ẹ bá ti mú tiẹ̀ sí ẹ mà lọ ọwọ́ pìtàn arákùnrin kan arákùnrin yẹn jẹ́ abid náà wọn tó ti ṣáájú kò sínú sábẹ́ ànábì náà wọn tó ṣáájú la wí ń jẹ́ abid zahid ẹni tó bẹ̀rù ọlọ́run tí sì ń òkìkí ẹ̀ wá kàn òkìkí ẹ̀ kàn kálukú wa ń fẹ́ràn nítorí ìmọ́lẹ̀ ọlọ́run wà lára ẹ̀ kálukú wa ń fẹ́ràn ẹ̀ ọwọ́ jẹ́ni tí máa ń ṣe wáàsí fáwọn èèyàn táyé máa ń tẹ́wọ́ gbà wáàsí ẹ̀ bọ́bá bẹ́ni tí máa ń ṣe lọ́hùn sọ̀rọ̀ yọ fẹsẹ̀ yẹn lẹ̀ ọlọ́run ní kí ọ̀rọ̀ rẹ̀ ní kọ̀ọ̀bù lọ́dọ̀ àwọn èèyàn sẹ́mà obìnrin kan wá ń sọ pé a ah, kọjọ́jọ́ tà mọ́ ọjà sẹ́wọ́ tàmá pẹ̀lú wàsí rẹ̀ ọjà àwọn èèyàn tàmá pẹ̀lú wàsí rẹ̀ a gbọ́dọ̀ yìí náà mú kóun náà kó gbó obìnrin yìí wọ́n ránṣẹ́ sí ọwọ́ ní sheikh afẹ́rí yìí afẹ́kẹ́ wá sí wá sí fún wa ibi báyìí lẹ́sìn wá sí wá sí wọ́n bá pe sheikh ẹni ọlọ́wọ́n bá yìí bá lọ àwọn tí wọ́n mú lọ bí wọ́n ti ń wọlé kan ni wọ́n ń wọlé kan ni wọ́n ń sílẹ̀kùn kan ni wọ́n ń wọlé kan nígbà wọn débi kan wọn ní àwọn tẹ́ fẹ́ bá sọ̀rọ̀ Ọlọ́run wà nù yàrá wọn nígbà tí ó débi ẹ̀ tó sílẹ̀kùn ọba obìnrin ń bẹ̀ tọ́ yáàyì àrímà lè lọ àtúwò tó bojú nígbà tó kan obìnrin yẹn lómi yẹn bá ní àfá ẹ jókòó bá jókòó nìtọ̀ mi àti yín láwa nù lé ẹ mọ kanu mẹ́ta bẹ́ẹ̀ bá wá sí nǹkan kanu mẹ́tẹ̀ẹ̀ta ní wà pariwo kẹ wá bá mi sùn ní ọkọ̀ yín ọbàjẹ́ o yín sì já sókòtò mọ́ yín di wọ́n gbé mi pẹ̀lú yín ní òhò ntẹ́ bá wá sí tèmi tí èmi àti yín fi wà ní òhò ẹ sọ èwo nínú mẹ́ta ó ní sẹ́yìn ọmọ tá a tẹ́lẹ̀ wọn ẹ pa ẹ fún lọ́rùn fún atẹ́mi rè bọ̀ bẹ́ẹ̀ bá lè pa ọtí ni ẹ wà mú bẹ́ẹ̀ bá wá ní yíyún ṣe èmi náà rèé ẹ bá ń sùn àmọ́ pé ẹ lọ lọ́fẹ̀ẹ́ ǹtẹ́ ẹ̀fẹ́ ọ̀sẹ̀lẹ̀ náà ni ọ̀sẹ̀lẹ̀ tó wọ́n pariwo yí jáde kẹwàá bá mi sùn ah má ṣe bẹ́ẹ̀ má ṣe gbà má ṣàwọ̀ ọ̀rọ̀ mẹ́ni ẹ̀wọ̀ ẹ ti débi náà kò sí nǹkan kan ìmí yàtọ̀ lọ́lọ́gùn ẹ mú kan àfọ ọ̀rọ̀ náà tí ó jáde pé èwo ló fúyẹ́ tó yẹ kó wọ́n mú kó ń gba ẹ̀mí ọlágbára ẹsẹ̀ ní tó ti pé èèyàn mẹ́ta ní lò èèyàn mẹ́ta lòún sẹ́ ń bẹ́ẹ̀ àkọ́kọ́ ẹni tó ń pa tó ń gbẹ̀mí ẹ̀ ẹ̀ẹ̀kejì ẹni tó lẹni tó ń pa ẹ̀ẹ̀kẹta ọba tó ní kí èèyàn má pààyàn orígbẹ́sẹ̀ di mẹ́ta báwọn ẹsẹ̀ eléyìí pọ̀ gbogbo wa ní òun bómi yìí sùn ẹ̀sẹ̀ mẹ́ta tí ẹ̀ náà obìnrin tó ń pẹ́ fún lè yọnu ọlọ́wọ̀ ní yọnu ní mímú àwọn nǹkan lọ́bí yìí wà lábẹ́ nímọ̀ wọn bí ọjọ́ wọn ajẹ́yàwó bí ọjẹ́yàwó ajẹ́yà wọn kan àwọn ẹ̀yẹ́ gbọ́dọ̀ láṣẹ lórí ọkùnrin tó bá sùn ó di méjì ìkẹ́ omi tó ń bá sùn gángọ́ èyí tó fúyẹ́ jù lẹ́sẹ̀ ní kó mutí ọtí òun méjì náà ni àárín òun àtọ́lọ́run ló ṣe kí ni lọ́wọ́ ọlọ́run dàrẹ́kì lòún ṣe amẹ́lẹ́yìn tó mú nǹkan bí lẹ́yìn ọwọ́ ni ọ̀dà àwọn ti gbọ́ màdámù òun ti mọ̀ yí tóun ó ṣe ẹ bá òun bu ọtí o ṣé tóun bá ti mu tí sọ́wọ́ máa ń lọ lọ́wọ́ máa lọ ẹ̀sìn ọtí fúyẹ́ sí ti nù lákàyè tí dájọ́ ni wọ́n bá yí ọ fún nígbà tó mọ kọ́ọ̀bù kan tí kìíní ẹ bẹ̀rẹ̀ ṣe orí ẹ ń bu sí i. kìíní ẹ bẹ̀rẹ̀ ṣe wọ́n tó fún lékejì kìíní ẹ tó wù ọ́ láwọn ẹ̀bù sí nígbà tó mọ bí kọ́ mẹ́ta sí mẹ́rin ara náà lọ́ba bẹ̀rẹ̀ wọ́nranwọ́nra wọ́n gbé ọmọ fún ọ pa obìnrin òun náà wá wú ọmọ ra òun náà wá yẹnjú obìnrin ó yẹnjú ẹ̀ tààrà ẹ dákun kí ni kọ́kọ́rọ́ tó fi wọlé sí gbogbo ẹ̀ ló fi jẹ́ sí pé alhamuru umul khaba'il wal khamru miftahu kulli shar gbogbo tí ń jẹ́ burú pátá ọtí nípìnlẹ̀ ẹni ẹ bá ti rí tí ń fàgbọ́ ọlọ́tí iṣẹ́ bújọ lẹ́sọ̀ sí ọ̀ kò sí ẹ̀kú kan tí ò lè ṣe ẹni ẹ bá ti rí tí mutí ó lè ṣe sìnà ọ̀mùtí lè parọ́ ọ̀mùtí lè pààyàn ọ̀mùtí lè lu jìbìtì ọ̀mùtí lè fìyàn sọ̀gbọ́ owó kò síṣẹ́ ẹ̀kú téèyàn bá ti mutí yóò lè ṣe kíní tí ò lè ṣe bọ̀dá rẹ ti mutí ó jẹ́ kìlọ̀ fún ṣe mọ̀ pé ìta ń sọ yìí nísìnyí ó sì san ordinary àwọn tí ń mutí ni o ká tó pa àwọn tí wọ́n ń fọtí sóògùn bí àwọn tí wọ́n ń fi ọtí lo ẹbú tí wọ́n ń tó wọ́ọ̀sì nǹkan méjì làwọn papọ̀ shirk wà shirk al-kham méjì tí wọ́n. ìbádàlá tá a bá sọ pọ́tí inú tí mùsùlùmí èdè bẹ́ẹ̀ lọ tí wọ́n wọ́ kékeré rẹ̀ àfihàn rẹ̀ tọ́bọ̀tì lọ́pàá yẹn haramu fil Islam gbogbo tí bá ti ń pa ọpọlọ tí ń yí ọpọlọ tọ́lọ̀ ń dáàbò bò padà ó kéré ni o ó pọ̀ ni o nínú ìṣẹ̀dá Islam haram ni mùsùlùmí ìdílé ibadallah ibadallah ẹ jẹ́ ń sọ díẹ̀ nínú tí ẹ ò tí máa jogún fọ́ọ̀mù tí lẹ́yìn ìgbà tí mo sọ fóun ní kọ́kọ́rọ́ tí wọ́n fi ń sílẹ̀kùn gbogbo sẹ́rí nǹkan yẹn èèyàn ní máa mutí kọ́ máa ọlọ́run ọ̀fẹ́ bí yín léèrè sẹ́ni tó wà bí títí mutí nìsìn sí ọwà kejì mọ́ ẹni tó mutí ṣẹ̀rọ̀ tẹ́ sákàfùrùlá yẹn bá ní wọ́n lọ́wọ́ sí òun gọ́ sọ fún yín pé ẹ̀yọ̀ndáwọ̀ mutí làwà o ẹjá lọ kí ni ó ní à lọ́wọ́ sí kí àwọn àti yóò sáré lọ́wọ́ sí yóò sọ bẹ́ẹ̀ fún ọ̀rẹ́ kan náà pé àwọn mutí àwọn ti yóò ti yóò àlè lọ́wọ́ sí nínú tí ọtí máa ń gbà lára èèyàn kò ní jí ó sin lọ́hùn bó ti yí ó sin lọ́hùn ẹ lọ wo náà Al-Qur'an ọba mi sọ mi pé innama yuridu shaytanu an yuqi'a baynakum al-adawata wal-baghda'a fil khamri wal-maysiri wa yasuddakum an dhikrillahi wa anis salah fẹ́ fọtí dá wà ni ó sì fẹ́ fọtí gba ìrántí ọlọ́run lọ́wọ́ yín àtirú kò sẹ́ni tí ó máa mu títí wákàtí máa lọ ní balansi kò sí ṣe kò lè papọ̀ kò sẹ́ni tí ó máa mu títí ó lọ wá sí kò sẹ́ni tí ó máa mu títí ó lọ bí wọ́n ti ń ṣiṣẹ́ rẹ̀. ọtí nísìnyí ó ti di fàájì tẹ́ bá wọlé lálẹ́ abẹ́ bá pẹ́ǹtà ń bọ̀ lálẹ́ ẹ wàá rí i pé ọtí òun ni gbogbo òlu mu mọ̀ lánàá bí aago mọ́ ẹ wọ àbọ̀ mọ́kànlá bí tó twelve bí tó twelve wọ́n wọlé bọ̀ lánàá gbogbo bí mo gbà kọjá pátápátá night club pẹ̀lú ọtí ni tí wọ́n wò pé à ah, sílùú yìí ti burú tó báyìí àwọn ọ̀dọ́lọ́gbà àwọn obìnrin wọ́n rìn ní ọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti yóò tún àmọ́ pé òhùrà wọn wà ẹlòmíì lásán àyà àti ìsàlẹ̀ lásán lọ́wọ́ lára ẹ̀ tí wọ́n ń wọ tí wọ́n ń ṣe báyìí tí wọ́n ń ṣe báyìí kí ni wọ́n fẹ́ ṣe pẹ̀lú ẹ̀tún wọn ní sí kọ́lá tí wọ́n bá fẹ́ fi sògùn owó pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà wọ́n dàdò bólẹ̀ tí wọ́n dù pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ló ti yó tí wọ́n bá gbígbá lé lérí pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n gbélé lérí tó ló ti yó ní ẹ tí ń wọ lọ lálẹ́ àná tí mi ń wọ ohun tí a fẹ́ lọ kíkọ mọ́tò bí ẹ lọ gbégbá lé ní bí ẹ lọ lò ní bí ẹ lọ fa lọ́yẹ̀ ni ò ṣe ní ìrọ̀rùn láti ṣe bí ẹ ti fẹ́ ṣe ń wò ó junction gbogbo àwọn kìnìún ẹ̀ wá rí wọ́n ta wọ́n wá tó tébù lọ gbá wọ́n máa mutí àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbàlagbà wọ́n wá kà lọ gbá tẹ́ máa wò pé ṣé ìlú yìí náà lásìjọ wà pẹ̀lú àwọn ilé yìí tó burú jù wọ́n ní kó mutí sọ́rọ́ mutí ń bọ̀ wá di gómìnà rẹ̀ lọ́la ilé yìí ń bá jẹ gómìnà kí ni nínú àwọn tí wọ́n mutí ń bẹ́ẹ̀ náà tó padà di pẹ́sẹ̀ntì lọ́la èèyàn tó mutí láti igi tó fi di pírẹsidẹ́ntì kí ni ó sì tó lè gbé mi ò mutí yọ kàn ó ó lè jẹ chairman àdúgbò yìí ó lè jẹ bóun kánsẹ́lọ̀ tí ó máa darí ìlú ẹnìkan lè tira yín ládùúgbò tí a bá burú bá lọ báwọn tá a bá dákẹ́ bí wàhálà rẹ̀ ọba dé ayọ̀ hàn ni ọ̀rọ̀ pé èmi ò mutí o yá bọ́ọ̀mù tí bá kọ́ dá sí yọ kàn ó bírú wọn bá pọ̀ ní house of assembly làbújá yóò kàn ọ́ bírú wọn bá di house of assembly lagos state àti kwara state àti ọ̀ṣun state yóò kàn ọ́ ó rí tí wọ́n sọ pé anybody ló lè mutí o wọ́n bá ti legalize ẹ̀ tẹ́ni ká máa mutí gbogbo àdúgbò káàkiri ọmọ rẹ náà lọ kí wọ́n bì kan wọ́n fún lọ́tí mu ọ̀rọ̀ sì gbọ́dọ̀ sọ pé ah, òun wá mutí ni tíjọba bá gbọ́ ọ̀fẹ́ dènà yàrá ìtì ẹ̀ àwọn ọ̀mùtí tó wà ní ọ̀sùn bíjà rẹ̀ ló fi jẹ́ sí pé aburú ní ṣẹlẹ̀ yìí ìta gbọdọ̀ dìde sí ni ń bẹ̀sì jẹ́ nínú àwọn aburú yẹn èyí múnà kọ́ lálàáfíà ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n kó lọ síbítù wọ́n sọ pé ó ti máa ń mutí jù kọ́dà sìgá tí ọ̀tọ́ tí tí wọ́n bá polówó ẹ̀ tán wọ́n ní ìnira ń bẹ́ẹ̀ o pé àwọn ń polówó sìgá tí nira pò lọ tí wọ́n fẹ́ ẹ jẹ̀mọ́ tí ẹ máa ń mutí kíla ká ìrẹ̀ ọ balance gbogbo àwọn tó dàlú yìí rú àwọn ọ̀mùtí inú àwọn ọ̀gá wa ni tí wọ́n mutí lálẹ́ tí wọ́n sùn tí wọ́n tọ̀ lékèlè tó mọ́ yóò tún wọ́sọ láàrọ̀jọ́ kejì yọ́ mọ̀sọ̀gá lọ lábà ti mutí ogun tí a bá gbé wá fún ní ọ̀sán yóò ní ẹlọ yanjú ẹ̀ ẹgbẹ́ wá kí n sáìn ọmọ tí rarú ọtí báyìí lọ fún un wọ́n ti gbé kalẹ̀ pé àkíní ah, yìí ló gbé báyìí gbéwé ẹ̀wá gbéwé ẹ̀wá gbogbo olùdarí ti ń dàrú ọmọ tí kọntribútù ń bẹ tẹ́ ẹ̀ bá mọ̀ tọ́lẹ́ ní bá ti mu tí yó làákàyèrè ò pé mọ́ iṣẹ́ pàlàpàlà ní ọmọ ṣe tí ó rò pé ṣiṣẹ́ gidi bàdàlà ẹ̀yin náà wò ó gbogbo ẹ̀yin bímọ bímọ ọmọ rẹ ti ń lọ lé kí ọmọ yẹ èyí tí ń lọ léèwé tí ń dé ọmọ yẹ níjọ́ tí wọn bá lọ sọ fún ọpọ ọmọ rẹ ti wà lóṣòdì tí wọn jọ mú gbó ó sàn ó sàn ọkàn yókù ẹkú tọrọ ọmọ pé gbogbo owó tó ń nábọ̀ láti lè ó ṣe kí ni gbàtí tí ń fagbó gbogbo ẹni tí ń rámọ ní àfẹsẹ̀nsìn ah, wọn máa bẹ ọmọ òun pẹ̀lú ìkúnlẹ̀ kó tẹ́lẹ̀ pé dákun mọ́jọ́yìn àwọn kẹ́gàsì o mọ́jọ́yìn àwọn amúgbó o mọ́jọ́yìn kóòtù o àwọn kóòtù tí wọ́n wù náà nísì igbó ni wọ́n ń pàmbẹ wọn ò rọra wọn nígbó àti cocaine heroin wọn ò fúnra wọn máa ṣe wọn rán ó yí ò bí pé tọkàn bá ti bẹ̀rẹ̀ sí fagbó ti mu ti òun ti lù sí owó tóun nábọ̀ láti ìgbà tóun ti bí ṣéṣe ẹlẹ́nu ṣéṣe ẹlẹ́nu kọ́lé òbí ti mú ọ̀fẹ́ kọ́ mú mú a ní ẹ má jọ wá ọ ẹ mójútó wẹ̀yìn o ṣéṣe ẹlẹ́nu wọ́n ṣe lónú ọmọ jọ̀ọ́. ṣẹṣẹ rí lọ ní ọmọjọ ṣé n ta burú ẹ wá tó báyìí tó lágbára tó báyìí tó gbogbo ẹ lọ wò nínú sí aburú ń ṣe láwùjọ gbogbo ẹni ẹ lọ ṣàkíyèsí gbogbo àwọn tí wọ́n ń mú pé wọ́n ń gérí wọ́n ti ń dúró kìkẹ́ tó gérí gbogbo àwọn tí wọ́n ń dáná wọ́n ti ń fa nǹkan kan tó máa dáná gbogbo àwọn tí wọ́n máa lọ káàyàn mọ́lé tí wọ́n lọ rọ́ọ̀gùn ọmọ nulẹ̀ wọ́n ti yọ owó tó lọ kò sẹ́ni kankan tí ọ̀fẹ́ ṣiṣẹ́ ẹ̀kú ńlá ní tí ọkọ̀ sẹ́ni pé ọkọ̀ sẹ́ni ọkọ̀ yìí o ṣé kò tọ́ fúnjọba pẹ̀lú àwọn aburú tí ń ṣẹlẹ̀ lábẹ́ pé wọ́n ń fagbó wọ́n ń fa kokéènì wọ́n ń mutí wọ́n ń mu pàrágà wọ́n ń mu gbogbo èyí ṣé lábẹ́ àwọn tí ń ṣẹlẹ̀ lábẹ́ rẹ̀ yìí ṣé kò yẹ kí ìjọba gbé wá solution tọ́rọ àwọn nǹkan yẹn ni wọ́n fi ń ṣe àkàsọ̀ láti lọ ṣiṣẹ́ ẹ̀kú tí kọ̀nọ́mà èèyàn lè wà bá ti wà yìí tọ́ nọ́mbà tí ò mọ nǹkan kan kó sì mọ́mọ kó sì mú èèyàn bíi tiẹ̀ kọ́ máa ṣe kí ni kọ́ máa du àbí kọ́ máa fa lọ́yàn àbí kọ́ máa yọ abẹ́ rẹ̀ gbogbo ẹ̀ ní sì ń ṣẹlẹ̀ béèyàn ò yó kò lè ṣe ìbádàlá lóògùn ọlọ́run nínú ibi tó wá ń gbà lọ tí owó ń gbà lọ tówó ń gbà ṣòfò tí ọ̀jẹ́ lóòótọ́ ọ̀nà ọtí náà jẹ kan ṣé ẹ rántí yọ kan tí wọ́n fi owó képo tí aráàlú wá ń pariwo pé ah, owó ipò owó ipò ẹnìkan sì sọ fún ọjọ́ náà pé ah, owó pọ̀wó nítẹ̀kù kan táwọn ọmọ ọkùn yìí kò tó wọn gúdà kò kàn ẹsìn mú gúdà kí lè wọ́n gba ní epo bẹ́ẹ̀ni ajásí pé owó ti ń bá gúdà lọ ó ju owó ti ń bá pípé lọ́lọ́ ajá sí pé wọ́n dáhùn yẹn fi mú tí nìjọ ó ju owó náà fi ń sẹ̀mí lọ síjọba ọmọ pófò ni ọtí tí yẹn ó mú tán tí ò ní rìsọ́ọ̀tì rí kó wá jẹ́ pé ó ti ń bá mi lọ ó ju owó tàbí ń sẹ̀mí nọ́mà gan lò ó túbọ̀ ẹlẹ́gẹ̀jì ní wàá sọ̀rọ̀ lórí kí n solution tí ìlú kaba yìí bá pọ̀ ọ̀nà wo lèèyàn gbà bọ́ tí wọ́n fi reduce ẹ̀ bí ó ti ẹ̀ lè tán اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين وانصرنا نحن عبادك الموحدين امين يا رب العالمين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 wàkúlù qawlan sadida ọ̀rọ̀ tó dáa ni mùmínì máa sọ lẹ́nu ọ̀rọ̀ tó dáa ni mo jẹ́ lẹ́nu mùmínì mùmínì ìsẹ́gbé mùmínì ìgbégbé sẹ́ra ọ̀rọ̀ tó dáa yuslih lakum a'malakum iṣẹ́ tó bá kù ní ẹ̀ka tó ọlọ́run fi tún sí wa yaghfir lakum dhunuba ọ̀rọ̀ tó dáa ìmọ̀ ṣe sábà kọ́lọ̀hún fèrè ẹ̀sẹ̀ jìyàn wa man yuti illaha wa rasulahu wẹ́n bá tẹ̀lé náà àtúnjíṣẹ́ faqad faza fawzan adhima èrè jẹ́ tó pọ̀ ní ọjọ́ ibadallah aláti wá solution sọ́rọ̀ títọ́ wà nínú ibi tí ti gbé ọ̀rọ̀ mi ọ̀dọ̀ ẹ̀yin àfẹ́sìn ni mo kọ́kọ́ fẹ́ bá sọ̀rọ̀ ẹ̀yin àfẹ́sìn bẹ́ẹ̀ ti rán ọ̀rọ̀ àkídà tẹ́ ń rán ọ̀rọ̀ èrò kíkí tẹ́ ń kọ́ àwọn èèyàn lálùwàlá tẹ́ rán ọ̀rọ̀ wà dáadáa fáwọn èèyàn ẹ tẹnumọ́rọ̀ tí o vẹ́ẹ̀lì ọ̀tí mo mo ti lágbára lulẹ̀ o ọwọ́ táwọn èèyàn fi mu títí ayò ẹni tí mú direct àtẹni tí mú indirect gbogbo àwọn onípàrágà indirect ti wọn bẹ́ẹ̀ bá pe lọ́mù tí yọ yarí pọ̀wọ̀n ìsọ́mù tí ó sì ti mu tí láàárọ̀ yìí ẹ̀yin wà sí lọ́múra sí wà sí o ṣé ẹ̀sì rí wà sí ni wọ́n sì ṣẹ́gun ẹlòmíín jalè wà sí lọ́gbọ́ tí ò jalè mọ́ o ẹlòmíín ṣe sìná wà sí lọ́gbọ́ tó fi sìná lẹ́wọ́ àwọn ọ̀mùtí iná tí a bá gbọ́wọ̀ sí wọ́n fọ́ tílẹ̀ o iṣẹ́ èyí àfáà ló kúrú sí wọn èyí àfáà ẹ̀yànjú ọ̀rọ̀ wà sí o ti kọ́ yanjú fáwọn èèyàn àwọn nílẹ̀ bí ń jẹ àdínì àwọn ni wọ́n ní láńsẹ̀sì bí rì lọ́wọ́ èsì ti fi wọ́n jẹ àdínì yóò ní sẹ́bọ́ làwọn àfọ́ ọgbà ọtí náà gbogbo ẹ̀yìn àfáà bẹ́ẹ̀ bá àwọn ọmọ tí í ó yẹ kẹ́ kọ́ gbọ́tí lọ́wọ́ ìnákẹ́ tó fún lóyè tí ẹ̀bà mínú jẹ́ ẹnìkan kọ́ sọ́ọ̀bù lánlá ọlọ́gbàwé tí wọ́n fi fún yàn lọ́jà wọn kílẹ̀ ń pè wọ́n ma fi kọjá fún yàn tí bá wọn tàá distributor tí bí wọ́n ti ń tọ́tí wọ́n lòun ti gba distributor o òun sì ti kọ́ ṣọ́ọ̀bù lálá o wọ́n ti fún níyà wọn tí ó máa gbọ́jọ tí lọ ẹ̀yà afẹ́ wà báhùn sí àwọn afáàmọ́ lọ sí ìdàgùn ìyàfá rọ́wà lọ́wọ́ yíò ṣé ẹ pé ìyàfá tá ń bá sọ̀rọ̀ yìí ṣé ẹ pé ìjà àfá ìtumọ̀ ní pé ìwọ ni àrólẹ̀ ànábì Muhammad lórí ọ̀rọ̀ ẹ̀sìn yìí ìtumọ̀ ẹni pé ìsẹ́fà níbi ṣe ìwọ lọ fẹ́ jẹ fáwọn èèyàn lẹ́yìn ànábì abakari lẹ́yìn abakari umaru lẹ́yìn umaru usman ali maawi àtàwọn aṣáájú wa iṣẹ́ tí wọ́n ṣe ìwọ lọ fẹ́ jẹ nítumọ̀ tí ọba yí ọ níjọ́ tọkùnrin kan mutí ní madina umaru ṣiṣẹ́ lórí ẹ̀yẹ kọ yọ̀ǹdẹ́ ẹ̀yìn náà ṣiṣẹ́ lórí àwọn mutí ọkùnrin yẹn tó bá mutí tó bá yọ yọ wá dán umaru umaru ni wọ́n bá wí ẹ bá wíyọ́ máa lọ wọ́n ti sà yóò tún wáyé wáyé ọjọ́ yóò tún mutí nígbà wáyé wọ́n rọ̀ wá rí ọjọ́ yẹn wá pẹ́ wọ́n wá ní lágbájá tí máa wá bí láti ìlú kejì ní tí máa wá a ti bá lé ọ̀rọ̀ tí ààrí mọ́ wọ́n ní àlífà kíní ẹ̀ ti wọ́ọ́lá àti wáwá wá ń ti lójú kò fi kíní wọlé wọ́n ní òfilẹ̀ ó ti wá wọ̀lá ọlọ́wọ̀lá ọmọrù nítọ̀ ẹ bá ń gbé kálámù àti tàdá ẹ bá mú pépà kí ni ọmọrù ṣe ọmọrù ní ọkùtù ẹ máa bá ń kọ́ ọmọrù wa ń pè lẹ́tà fún wọn pé ẹ máa bá ń kọ́ ọmọrù wa ń pè mí ní Umar ibn al-Khattab lẹ́tà tí mo fẹ́ kọ yìí lóde mi Umar ọmọ Khattab ló ti wá ìlà fúlàní ìbò fúlàní mo kọ́ sí lágbájọ wọn dáko ẹ̀ wọ́n bò láṣìírí ọmọrù wọn tó dáko ẹ̀ wọ́n bò láṣìírí èyí sáwùrọ̀ èyí dápá èyí faláburú sẹ̀sìn wọn àfi sẹ̀sìn salamu aleik mọ̀rù salamu sí ọwá ní àmà àbáàdì lẹ́yìn náà wọ́n ní fa inni ahmadullah alladhi la ilaha illa huwa mo dúpẹ́ fọ́nà ọba tá a gbọ́dọ̀ fẹ́ lómi ìlẹ́sìn lẹ́yìn gáàbìlì gbẹ̀m ọba tí ìfẹ̀rí ẹ̀sẹ̀ jiyàn wà káàbìlì tọ́ téèyàn bá ní mọ̀ darí ọgbà wọlé pé máa bọ̀ shadidul iqab ìyá rẹ̀ sì lágbára Di tol isi máa tọrẹ la ilaha illa huwa ilayhi al-masir ọ̀dọ̀ ẹ̀ lápadà sí umaru ọkọ̀ jù bẹ́ẹ̀ lọ ó ní ẹ lọ́ọ́ bá ń fún lẹ́tà yìí ọkùnrin yẹn wá gba lẹ́tà yẹn ó wá kà pé min umar ibn al-khattab sọ́dọ̀ tó ń salamu alayka umaru kíwọn umaru wá ń mo dúpẹ́ fọlọ́run ọba tá a gbọ́dọ̀ fún lẹ́sìn lẹ́yìn dam ọba tí fèrè ẹ̀ṣẹ̀ jiyàn wàkọ́bìlì tẹ́wọ̀ bẹ́ẹ̀yàn bá ní mo darí wádọ̀ rẹ̀ yóò sì gbà á ṣèdíìdì ìkààbù ètò lè fìyà jẹyàn ní tẹ́wọ̀ ọlọ́rẹ̀ tó gùn ni ọlọ́rẹ̀ púpọ̀ ni sẹ́wárí bíi gáfìrì dẹ́mu wàkọ́bìlì tẹ́wọ̀ ibẹ̀ lọ́wọ́ àtẹnumọ́ gáfìrì dẹ́mu ọlọ́run lè fi rí ẹ̀jẹ̀ jẹun wàkọ́bìlì tẹ́wọ̀ bóun bá padà sọ́dọ̀ ọlọ́run tó gbà wọ́n wọlé padà ọwọ́ àtẹnumọ́ méjì ọlọ́run fìdí jẹun ọlọ́run fìdí jẹun ó ní pẹ̀lú tí ó mọ̀rún kọ́sọ̀wò yìí owó tó mọ̀jímá ẹwọ́n mú lọ́wọ́ ju mọ́rún ó kẹfẹ́ bẹ̀rẹ̀ ní pé tí ó wọ̀ bá fún mọ́ èyí tó wù ti mọ kọjá tí ó fẹ́rí jẹun ah, ó mọ̀rún ní aṣọ ògbọ́n tá a kọ sínú lẹ́tà ni alọ́lọ́run tó ń ṣe òun gáfìrì dẹ̀m ọba tí ń forí ẹ̀ṣẹ̀ jiyàn ni wàkọ́ọ̀bìnrin tán tó ọba lọ́ọ́ tún báyọ̀ tún gbà ẹ̀yìn ọmọ tí gáfìrì dẹ̀m ọlọ́run tó kẹ́ padà ọ́ ọfẹ forí ẹsẹ̀ jìn yín gbogbo yín tẹ́ ń gbọ́ wá sí mi lónìí ẹ padà sọ́dọ̀ ọ̀tá ni gáàfìrì bẹm ọba tí ó forí ẹsẹ̀ tẹ́ ti mọ kọjá sí dèmí bẹ́ẹ̀ bá ti túbọ̀ lónìí Ọlọ́run sì mọ nípò wàkọọbù tán tẹ́ bá sọ fọlọ pa adé àmú tí máa dẹni rẹ o Ọlọ́run sì gbà yín lẹni ẹ ẹ̀yin ọmọ tí ẹ lọ túbà o ẹ̀yin àfẹ ẹjẹ oyin wọn pé tí wọn bá túbà ọlọwọ gbà á tútúbà wọn sẹ ẹni kò tí ń gbọ́ mi yìí tọ́ bá jọ́ mo ti lọ túbà èmi náà ń fi ní lọ fún ọ pé ọba mi tí ń jẹ́ gáfíìlù dẹ́mbí wọ́kọ́ọ̀bìlù tọ́ọ̀bù yóò fi níjọ. iṣẹ́ àkọ́kọ́ náà yẹn àfáà lẹ́ni bẹ́yìn àfáà bá ti dìde iṣẹ́ báyìí ń ta báwọn èèyàn bá ti ń gbọ́ wọ́n fò sílẹ̀ o wọ́n fò sílẹ̀ o òdìmẹ́ni ní solution solution ẹlẹ́ẹ̀kejì. ìjọba nàìjíríà mi ìwá sọ Lagos State nìkan o mọ́ ń sọ fún federal federal gbọ́dọ̀ lọ ní ìyà tó kún lọ́fàwọn ọ̀mù tí o mo lọ Amẹ́ríkà kọjá tuntun Chicago mọ́ wọ́n lọ sí lẹ́gbẹ̀ẹ́ láti Chicago wọ́n agbẹ́mi sínú mọ́tò Sheikh Abdulhakeem Al-Asfar olùgbẹ́mi sínú mọ́tò àwọn lọ wọ́n wọ́n ń dá mọ́tò dúró àwọn ọlọ́pàá wọ́n wá dá ọkùnrin kan dúró wọ́n wá gbé jìnnà tẹ́lẹ̀ ní sí àwọn wá nà sí lẹ́nu mọ́ wá ní à wọ́n ní ibi sẹ́ńtà àwọn ni wọ́n ní wọ́n rí pé bí tí ń wa mọ́tò òun ọwọ́ rẹ̀ ọ̀dán wọ́n wá ti mọ̀ kó ṣeé ṣe kó mu tí kódà kó ti mú látàná ó ní iye áwáàsì tí ọ̀gbọ́dọ̀ dídì mọ́tò tó bá mu tí bí áwáàsì yìí bá ti gbé ẹ́ńjìnì tí wọ́n gbé sí lẹ́nu yóò rí di sáìsì ọtí tó mu àti bí ti ń pa iye wọn wàláhì wà rabbil káàbà àárọ̀ ọlọ́pàá lẹ́yìn tí ń mutí lẹ́nu sẹ́ pẹ̀lú aṣọ tìbá lọ́wọ́ sí ẹ̀nà kújọba lọ́wọ́ yẹn lẹ̀ kọ́lọ́pọ̀ ó mutí kó nípa lọ́wọ́ omi ìfẹ́ tí ń dá mọ́tò dúró tí ń gbé máa ṣú tiẹ̀ ó ti yọ ẹ̀ mọ yẹ̀mí táwọn ọlọ́pàá mi dìbì sòfò níbi bí wọ́n ti yó ẹni tí ń wa mọ́tò lásán lamẹ́ríkà ò gbọ́dọ̀ mutí tó bá mutí kò gbọ́dọ̀ wakọ̀ ibi tí wọ́n sì kí ọ ẹ̀mí àwọn èèyàn yìí ọlọ́pàá tí ọwọ́ àjẹ́kẹ̀ èèyàn gẹ́gẹ́gẹ́ lẹ́yìn ó ti yọ. ẹ wá sí tán ẹ láwọn ọlọ́pàá pààyàn ẹni wọ́n yìnbọn èèyàn tó ti yó kí ni ò lè ṣe ẹ ṣe tán ẹni tírélà wọn wọlé ẹni tí wọn kọ ti yó ó ti yó gbọ́ àwọn ẹni tí wọ́n wọ́n dẹ́gbọ́ yẹn omi ti mú pàrọ́kà láàárọ̀ kùtùkùtù ojú rẹ̀ náà ni wọ́n ojú èèyàn máa náà kórí mọ́tò tó kó ní máa bẹ̀gbẹ́ jẹ́ yóò sì bàjẹ́ náà lórí wọn tó bá wá bá jẹ́ tó bá mú lọ́wọ́ àrígbélé ìgbà ti yó èyí ìjọba ẹ̀sìn wò wọ́n ràn èyí ìjọba federal state ẹ̀dẹ̀ wò ràn ẹ̀mí ń ṣòfò wọ́n ń pààyàn mọ́tò ń gbàyàn ọlọ́kadà ti yó ń gbàyàn onímọ̀níwọ̀ ti yó ń gbàyàn tí a bá jí kẹtó lọ kí mọ́tò tí wọ́n wà mọ́lẹ̀ kẹtó kí mọ́lẹ̀ wà mọ́lẹ̀ kẹtó kọ̀kadà mọ́lẹ̀ ọlọ́pàá ti yó kó tó gbé mọ́ o ti yó kó tó gbé mọ́ ó ti rẹ ẹ̀yin ìjọba gbọ́dọ̀ wá nǹkan ṣe sí o ẹ̀mí ọ̀gọ́dọ̀ báyìí o ẹ gbọ́dọ̀ wá nǹkan ṣe sí ẹ lọ bí gbogbo àwọn tí ń wá takisí ní Europe àti America léèrè ẹ lọ bí wọ́n léèrè ọ̀tún mọ́ fẹ́ sọ yìí àwọn náà wà lẹ́ni kí ni wọ́n ń gbọ́ mi gbogbo ẹni tó bá wọn takisí ní America ní UK ní gbogbo Europe ẹ lọ dúró péjọ wo ni wọ́n ń tàjù jọ mẹ́ta ni wọ́n ń tàjù wọ́n tà níjọ Jímọ̀ wọ́n tà lálẹ́ sátidé wọ́n tà lálẹ́ Sunday kí ló dé gbogbo ọmọ ìlú tó lọ́nà fọ́ọ̀mù tí lòun kọ̀ gbọ́dọ̀ wakọ̀ tọ́ba wa lọ lè mutí ọ́pàkì mọ́tò sílé yóò gbé káàpù lọ mutí ni yóò gbé káàpù padà sílé ni tọ́lọ́mọ pé wọ́n gbọ́dọ̀ fọwọ́ kan ẹni tí ọba wa mọ́tò ọ̀gbọ́dọ̀ mutí ìgbà wọn làwọn ìyẹn ti wa táwọn èso mutí ọwọ́ àtà torí ogun onímọ́tò lè gun mọ́tò torí pé lọ́ọ̀sì fún mi ó ti ẹ̀jẹ̀ tẹ̀mí náà ẹ gbọ́dọ̀ fojú táwọn èèyàn tí wọ́n mú wakọ̀ yìí àwọn tí wọ́n mú gbébọn yìí àwọn tí wọ́n mú wa mọ́ríwá àwọn tí wọ́n mú ti wọ̀kadà tọ́wá di pẹ́ mi wá sí kíni èmi wá ń sọ̀fọ̀ ásídẹ́ǹtì wa pọ̀ akálápá akálẹ́sẹ̀ wa kọ́ síbìtì ẹ̀yin ìjọba ẹ wá ṣe sí o ẹ wá ṣe sí ìwà burúkú gbáà ni àwọn ọ̀wà kan bẹ tó lè pọ́ ọmọlúwàbí gangan ọ̀gbá yàtọ̀ sẹ́sìn ọmọlúwàbí kan ọ̀gbá yàtọ̀ sẹ́sìn gba àwọn tí a pèsè fíìmù kìíní mu tó bá tó tó fi jó wọ́n bí wọ́n dá lamẹ́ríkà láwọn stéètì kọ̀ọ̀kan lamẹ́ríkà kí wọ́n fi ẹ̀ta gbangba wọ́n tilẹ̀ fún nínú ọ̀lù wọn fẹ̀yìn sí ni tó bá wá jáde padà wọ́n wà múra nọ́mà wọ́n máa gbọ́ wọn àmọ́ ó dùnú kíjọ ó wọ̀kú ó sì rálẹ̀ ó sì dilẹ̀ wọ́n bí ọdún ọ̀tọ̀ gbangba ọ̀nà ọ̀nà ọ̀dọ̀ ọ̀lọ́sẹ̀ wèrè tó bá sì wà láwọn wèrè yókù rẹ̀ bẹ́ẹ̀ bá wà parí wèrè yẹ́ wa wọ́sọ bí ìyẹn máa lọ́ta ilẹ̀ yìí kò sí dáyọ̀ gbà ẹ dàpọ̀ ẹ bá wa mójútó ẹ̀yin ìjọba wa federal mo pè yín state mo pè yín ẹ mójútó nǹkan nínú àwọn tí a ṣe ní solution tọ́mù tí ó fi dínkù ní àárín àwọn àwùjọ sẹ́ẹ̀rí ẹgbọ́n mi dáadáa ibi tí bàjẹ́ yìí dé ìwọ tó ń bímọ bọ́ọ̀ bá múra sọ́mọ rẹ yọ kọ̀rọ̀tì àìmọye ọmọ ẹni dáadáa ọmọ níbi níran ẹlòmíì ọmọ àfa ẹlòmíì ọmọ ìmọ̀ọ́mù ẹlòmíì ọmọ pásítọ̀ ọ̀rọ̀ rẹ kọ́ rẹ ní ayé susan lọ́sọ̀ ní ìjàkúdà ẹ mójútó àwọn ọmọ yìí o fọmọ rẹ bá ti ń la susan tètè wá àwọn tó tàgì ẹ̀ mọ́ o lọ bá àwọn mss fàwọn ilé fọmọ yẹn láwọn mss lọ́wọ́ fàwọn ilé ọlọ́wọ́ sùkú àwọn mss sùkú tí wọ́n ti àwọn ọmọ àwùjọ yìí ti kọ̀rọ̀pì o bọ́ọ̀ bá múra bọ́ pàdé bá lẹ́sọ̀ yóò jọ ìyàwó jẹun jẹunbẹ̀ wọn kágáàsì wọn ń pè wọn àbí kílẹ̀ ń pè wọn èyí dẹ̀ tó máa wọn jù mí lọ kẹ́gáàsì. yóò jẹ́ ìwé lọ́mọ lọ́mọ egun náà yóò sì tẹ́lẹ̀ wọn kó tìjọ́ mọ̀ náà gbọ́ pé jẹ́ mọ̀ pàyàn ẹ mójú táwọn ọmọ yóò ọ̀rọ̀ ìṣúṣàn lé o ó gbé sì burú jáì bọ́ọ̀mọ rẹ bá ti rádìmíṣàn nínú tọ́kọ̀ sálé ni pé tàlàmí rúurú mss àwọn sísà olówó ní lọ́gbọ̀n ní wọn lọ́wọ́ pẹ̀tọ̀ ẹ̀rọ fún mo ló sẹ́lẹ̀ yẹ mss wà ẹjọ́ mọ̀ gbé ẹjọ́ mọ̀ gbé mss kọ́ wà láàrin ẹ bá mú stẹ́ẹ̀dì tiẹ̀ náà sẹ́gbẹ́ àwọn amírù ẹ̀ ń máa mú lọ mọ́sálásí ẹ bá wọn sẹ́gbẹ́ àmìlá kájọ máa lọ́kọ̀ nítorọ̀ dínú àìsí bẹ́ẹ̀ ọ sanwó ọdún méje tọmọ tọ́ ẹ̀yin inú ilé náà yàtọ̀ sí kọ́sán ẹ̀yin inú ilé ẹ̀tún lẹ́sìn o gbogbo ẹ̀yin bàbá tẹ̀ ń fi ọtí lu ẹ̀bù ọmọ rẹ̀ ọ̀padà yọ̀mù tí o ẹ̀yin ìyá tí ń gbé fún ọkùn tọ̀ ẹ̀ kàn fi ọtí lu ìtajà ní ọmọ rẹ̀ níbo ti ń fọtí lu ìtajà o ẹ̀bù tí wọ́n fọ wọn ní ìtajà kọ̀dá sẹ́nu ó fi sinapu lu ọmọ rẹ̀ ní sinapu nu rẹ̀ o ọ ọmọ rẹ rẹ búlẹ̀ rẹ tó fi lẹ̀ yọnu ayé ìwọ bàbá ó sì mọ ọmọ rẹ rí tán ọmọ ṣìnàbù wọlé tó fi ń lo àtisẹ́sí tó fi ń lẹ̀ yọnu ayé ọmọ rẹ náà padà mú sẹ́sí o àwọn nǹkan yìí lákèsí tó tí ó fi sàn díẹ̀ láwùjọ tí ò fi ní pa wá lára mọ́ láwùjọ tí ò ní pa wá lára nínú ẹgbẹ́ ìpa ara nulí túmọ̀ tó nínú ọbẹ̀rẹ̀ ọmọba bí mọ́ nìyí wà káràmì yìí wà fọ́dẹ̀lì yìí gbogbo ilé tó ti bàjẹ́ gbogbo ọjọ́ tó ti bàjẹ́ nípasẹ̀ ọtí ọlọ́ba àtúnṣe ilé tó ti bàjẹ́ ìlú tó ti bàjẹ́ àwùjọ tó ti bàjẹ́ nípasẹ̀ ọtí ọlọ́ba àtúnṣe ilé tó ti bàjẹ́ ìlú tó ti bàjẹ́ àwùjọ tó ti bàjẹ́ nípasẹ̀ ọtí ọlọ́ba àtúnṣe ọlọ́run kò jogún ìmánì fún wa ọlọ́run kò jogún ìmánì fún wa wa káwùjọ wa sí ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما